أما بعد السلام عليكم ورحمة الله وبركاته gbede gishi ojo wana na gici annabi Muhammad sallallahu alaihi wasallam yini oṣù Ramadan inolume egwele iwodo 1435 odo hijira oṣù yenehu Julai nol mẹ́gbọ́n ka ifọ̀dọ̀ 2014. Karatuwa yin ni, insha Allah ta'ala, a sha na ikwe fi Suratul Waqi'a aya 51, aya wijin yau ka fi Suratul Waqi'a. Amma karatuwa un ya kuwa gini. Inshubuka Allah wa akini, thumma innakum ayyuhar dallun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من دك من دكتوم من منها بطون فشاربون عليه من الحميم فشاربون قرب الجحيم هذا نزولهم يوم الدين الله تبارك وتعالى ينهي ثم أبلا إنكم أمجدي أيها الضالون أمن الله المكذبون أما دولوجورهم بلا أمين لآكلون من شجر من زكوم menya je kwihuli min zakum ole kisholi zakum menya je rum famali una min halbukun to me aje ba ihu me anya peko meje meje ihu me ako fasharibuna alayhi min alhamim mengoye weru leje chele kididanu menmu minujum omi kume anya monoji nchumi kuna omi ki mauhi gaga gaga gaga umadu meme monoji mwi fasharibuna me angumi leleba ummo mechi shurbal him ummo rakumi rakumi kalbe ukpanana alki angumi logale menya angumi le hadha nuzuluhum yawmaddin Allah ta'ala ni go yangi kidai unchu dumai kumanya dumadu ọjọ́ ọjọ́ kwani ọjọ́ ọjọ́ mayaru náà نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تهلكونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوكين ألا ألا أن يبدل أمثالكم وننزئكم فيما لا تعلمون يعني نحن نحن خلقناكم الله تبارك وتعالى إنه أمايش ونامين أمي أما يموني أوا to ejo kwene acho na ata ta ko jo akina ma acho na wa unke tigi uncho na wa yin ama im da ko ligide nwa ukola aliju ijima ina ma acho na men falaula tusaddiqun enki tak me ma me ma ngodo ge shanwa ni ta kakini a ka cho na mele ni gida bidume kwani ni ta falaula tusaddiqun afara'aytum ma tumnun tọ́ídẹ́ ha mẹ́ṣí lí ẹ̀wùn ikùnmẹ́rúdúhù yìí ẹ̀wùn pé àmẹ́wùn ní a ikùnmẹ́rúdúhù ohun tí mẹ́ ní ìgbà kó àwọn ọlámẹ́ ẹ̀wùn lẹ́mọ̀ akọ̀lá wọn dẹ̀ mẹ́ ní ikùnmẹ́rú kó àwọn ọlámẹ́ tí ha, bí ọmọ onóbìlẹ̀ ló ìhà mẹ́ṣí lí mẹ́ ní ilẹ̀ hà àántùm tàkùlùkúnahu àmẹ́ ohun mẹ́jẹ́ mẹ́ ní ilẹ̀lẹ̀ ọ̀yà amúdó nà ilẹ̀ am nahnu al-khaliqun abaka kini awai a chona lele ini ngojo te meni ki alute huwa ya wai wayanyi ji ho ma ya sharida ya do mai abaka kojo ase yi wallahu yani nahnu qaddarna bainakum al to changi dale mema awa ahukunyi amru tagbademe ahukunyi amru tagbademe nene dúkìṣọ́ ya mailen ọjọ́ ẹjọ́ tílà ṣiṣẹ́ kẹlùkú ẹ̀wọ̀n malami zúrù akínihì wàsẹ́wàlì mauta bẹ̀yìn alkhalki tọrọ fakoluhumra inú lílfẹ́náì ẹni ma okú yí ma múta gbàdé ọgbọ́dọ̀ àmúṣọ́nà fakoluhum ọgbọ́dọ̀ àmúṣọ́nà raha inú lílfẹ́náì amẹ́nà okolo ha ma ṣe yí takwakí náà dúkìá gbọmagẹ̀ tí dé kú ma da Allah Allah tabaraka wa ta'ala yanhi unwi ungace nukwahu nahnu qadarna bainakum al-mauta a tukun arta gbadi mai wa ma nahnu bimasbukin awachi bokan duniki buwa jogma kinhi o ahwa la shibalan asinu ala an nubaddila amsalakum kama niki ada kwalo yin ulu megide ka duwanin aniki dakpalo yin ulu me gida aniki duwa wa nunshi'akum fi ma la ta'lamun taka amma me gida ku amme kudu ihe unku me mani ma ugen unga ona lenga ya kumedu le ke bima na amma me kuda ji kwane a ona bu mune chi amma bile kaji hilai nunshi'akum fi ma la ta'lamun amma me kuku hami bo mune ko annu be dila misal kumre amma nun shi a kumi gidai shi sho na mere awa ya sho na mai fi ma la ta'lamu ne han kuma ma ne ma woni oyun shi ga gini ojo a sho na me ku stage ka stage mune me ku step ka me di step mune enwa me chi chi ta me wa gwa ta me ngu me ku ta me wo me wa shi me ni ta me ku me ni lele ta ma dumelo tifa bi o dokume wehi me mechimi me ni omo me murda to ko ebi me murda to rela me murda to gugu tama kango bu me lama to tak me wehi le tak me me to matitiki me tehupo tak ma den ya ome mo me depe me chini wane depe me chini fa depe me chini tata ma me boye yo me ma chini do yo ma me bela yo me ma chini de la ome ma ehu me agudu lahia angi ngagudu mai nyinge ahu lahia angi ngagudu mai renge ku kadane e iru kwa kuchaka ku ajike he wudu e akara kadane ehu ekini gudu inye e, ahu alu ehu ehu ekini gudu ekini ehu ehu wudu gudu chini e, ru bodu ngba kuchaka ai galu ke lihu ngawa kanya kanya take uelewe tala lingina ayo hii nunshi akumni allah yene ashona me fi ma la ta'lamuna ehem ku me manu me mawun nga nga akume ayoyin ma akola ojo kwa ne <coughs> e eh, analu nalu eji eh, nwa ojo kwa na'am ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تهرسون أأنتم كنتم تنرعونه أم لا نجارعون لو نشاء لجعلناه خطبا لجعلناه خطاما فظلت تفكرون نعم الله تبارك وتعالى ان يكواني ولقد علمتم النشأة الأولى لقد علمتم النشأة الأولى أمك ولمه mesi ma alukushwa na yajurudu mesi ma alukile de laqad alimtum an-nash'ata al-ula mesi ma alukushwa na yajurudu me malukideun ame mali mesi ma kini isi me kola me yajurudu ni ene duki de ile se ma balale ne duka tirina kini we chono lawe yake aki hii oju e chona nwi to laqad alimtum an-nash'ata al-ula de mesi ma alukushwa na me de بمعنى مما أن الله أنشأكم من عدم بعد أن لم تكونوا شيئا إبقى ما تنودوا يلة أو جوشنا مين هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إبقى أو يلة ودي دي ولما دي رياوين أما ما كما يبي أدوك دابا يندو رياما هكا يلة جوابا جيدان أما غوي ما يبي ما يدو دوغن إن دونو مالين حتى أبو بكر بما بها قامودي ما نجي مالين kaka shedu ni kase ge aki no ma me la ma ya bi hu yodo in iju du ma bi chone kele odu nke na ba e, ne mune ma ya bi chone bele odu nke na ba ne iyo go yo go iliku ene du nu malen si ojo to ji gbene ku me ma ka kini egbe iju dudu me malu ku chona me de egbe iju me malu ku me wa falawla tadhakkarun e ta me aria me ma sharia ni kibi kini kibu me yo ku me ma me wa iju yele sáàlẹ̀ bi tí ohun mẹ́ yá lè mẹ́wọ́n dàdí a ọjọ́ mìíràn ọjọ́ ọ̀kwá lẹ́yìn ọ̀la ọjọ́ ọ̀kwá ni wọ́n yá púrùfù ní àyà ẹ̀mí pàkúṣaká ọjọ́ lẹ́yìn ọ̀la ọjọ́ ọ̀kwá ni sóra sóra tó wá kí àṣọjọ́ ọjọ́ ọ̀kwá ni akọ̀là yìí tó dá lọ ọ̀la dókọ̀ ọjọ́ àkà ẹ̀mí ibà yẹtí ni kí dìbí amọ́jọ́ ọ̀kwá ni kí do amúnẹ kàkọ́jọ́ lẹ́bà ní ìsàlẹ̀ wọ́kà àti hàn kàzíwà turuka máa kẹ́hùn kí a kọ́ òṣìkì máa wá i ujue duka ciwa kwa kuchaka ika ni bi memunen kako ojo ni kidu ne kwa no chigen afara aitum ma tahrutun uju munen aoda bi ngoshi umede uche kumelo ya melin uche kumelo ya me ane kwana meme nkoma me awuri me retunyane meme nkoma ye hane kete bubuji uma kwụchilegu m elu ihe a amekpọla m amelin antum tezra'unahu am yanewlahu ile am nahnu zari'un abaka jenga huruhi uchele am alu joge chare ma beka wa alu yi ijikwe ne gibe aka agini ijojo alu nku mi alu ituru mi ma kemi gbetan imile ma hududan to ojoji abeke egbe ha wege wele kpo mne g ahụruhi nwe gị ahụruhu ye bekwakụcha ka wegbe nwere igbe yi gị adịgbala nwe ịkwụ ka egwudu ka e wee gbe yi gbe leta ka ele ahụruhi ịṅụrọ yi ejuta ka ile ka ahụrụ gị masụ egbe n'ibe a ṅụ dụ na ọ gbakwa tie ọgba eli ewe ka egbe kpee ka ye nwa le nwọtọ nọ bata ka

enye wụla ehe ihe ogokogo ogbe oyo ahụ ya amụghị nkwu ya ṅụhe iwe ebe akụtụhu ama oyo akwụlichi etini gị nlewu nke eye abechaka ya ohe ihe nwe onwe akwụlichi emejukwuru egwu unyi iwe ya hụrụ unyi iwe dị kibe ya gị ya ma ka oyo alụ ya omima kemi yi ya neni ima ahụduhu nwa oyo kee ha gị n'iyi eki ahụduhu eki ahụduhu egbedu gị ahụ du ọmọ iwegbe ịgbakekebe elegbele ọmọ ịgbakekebe ka a na-egwujo gbaa a na-ete gbaa egbe kwanwu duke emalin mụ kweruta na osu meta kada bere aka oge gamme nke adụghị yohi ọjọ́ àkíní ìṣàmì alùsẹ́lẹ̀ na antum tẹ́zọrọ̀ òun a e jẹ́ ma ọjọ́ àti ohun adara ya gide abajo ile kagini i one ile kuma ha ne one ile kuma ha ne onye ibe wa ka wa gini eni ile ba ni ki ni e aga e ga gbe ku e mataba ma gini ya abia ki gbe tete do ya abia mo bedu ya ele ya ewugwujome ya na tegba yi elejodo unge kebe yi oju onwo na enwe nga mi to ya bi egbe ki awon du omole iba ike egbe oloju oju omune nu ole ekiti awo omo bipiti awon je da bi ina dunga gini ha kojo ki da bi won mu uwe itukwa ha oyole umuna unche ngibe aka akinihi i abishe nkuma dugbo omoi onye ndu homo ile to enwu ke dugbo le isi eke dugbo isu nga hudu olu isi eke dugbo ha neyin si la hudu hudu omoi nu ṣeunke aneju ati emi arọ yaro ewutu gbe obike gbusule aladi meji aladi meta otu ka ena aseke osu eke na gwa ke na gwa si ekusu eleki itunya nipa kusaka

aláwọ̀ yẹn ní ẹ máa rà máa yọ àmà máa jẹ́ ẹlẹ́gbẹ́ fọ̀gọ́lùtùm tẹfẹ̀kẹ̀hún ìwà alámi máa ṣe ní kàkí tẹ̀tẹ̀ ajẹ́bú na mìsú ìhálìhì wà màsírìhì ẹ̀yẹ̀wò ìgbẹ̀mẹ́ apẹ̀ ẹ̀yàn kwakúṣáká mẹ́ abákwàṣí ni tó yí kwakúṣáká àbẹ̀ àkọ́kà abíṣí ni tó yí kwakúṣáká ọ̀rọ̀kọ̀ yókètè ẹ̀dá ọkùtákẹ́ alùkìṣẹ́ gbẹ́tẹ́ kwakúṣáká kì ẹni kí sàrídà ẹ̀hún lẹ́kì gbẹ́tùkù ẹni kí sàrídà ọ̀rọ̀ ká wábá lẹ́gẹ̀ ọjọ́ àfẹ́ ma rà máa yóò bá ká ma ní bí pípọ́ ní sí mẹ́wọ̀n nẹ̀bá lẹ́jà alná ọ̀pọ̀ máa ọgbọ́dún ẹ̀hún mẹ́ dúkù mẹ́lú sẹ́hùn tó kù lẹ́ àmá ma àrídà lẹ́tì ìmá gbẹ́tùkù fọ́bẹ́tùm tẹfẹ̀kẹ̀hù ọ̀làkì má ita yin yi unye a halili onalemele ihe olu tabali jecha ayi deke yin eyi ne geji kemika ma kemika aka onwe ne ka ina ayi loka dada ya te omige yin to abenye ile ta gi ada ayi gi olu yuyu yin eji ne ka gi fagaltum tafakkahuna mema shi ni kola awaba shem ka gini abio àti méjì bí ọmọ ẹ̀bí ẹ̀nẹ̀bẹ̀ẹ́nẹ̀ hùn ẹ̀hùn kà ṣe é kàkiri àti nígbẹ̀ wa ṣúdọ̀ ẹ̀hùn àwọn akì tí ọ̀nkà abálẹ́kà wọn nẹ̀bá ìṣe gbìtì torúkú onìkíníkí àbíwẹ̀hùn ẹnẹkùnmá ń ṣe ń tó kó yìí kì máa dùgbé ni wọ́n yọ ní abọ́jú àrídẹ̀hùn ṣe abáyọ̀ olùyọ yìí níkà yìí ẹnìká àti kọ́ yọ àbí ọ̀nà ọjọ́ agbẹ̀wọ̀n dàbí abáyọ̀ ilẹ̀ yẹni iná lẹ́mọ́gọ́rọ̀múnà bẹ́lẹ́nàánù maharomun wani kai o mama láti akó buka ẹnẹ chenege aṣùwà bá na gidẹ́ẹ̀dẹ̀ ẹnẹ chenege aṣùwà bá na igi ya makanya ẹ̀dà tọgbà adẹ́ lẹ́mọ́gọ́rọ̀múnà kí iná mọ́ azẹ̀bùnà abẹ́ múhùlẹ̀kúnà awagide alagbaji mama alagbaji du ọgbà mẹ́un lẹ́mọ́gọ́rọ̀ mú na rẹ̀ iná lẹ́mọ́gọ́rọ̀ na mama alagbaji du ọgbà mẹ́un ṣáàbù ṣe ìmáyàn ní ẹgbẹ́nà àwọn ìyá àbáyé ìwà lálẹ́ mẹ́nàkà lùkọ́ bẹ́ẹ̀ na hannu maharumun takma ihe ọlẹ́gide ìṣọ̀lá ìṣọ̀lá kí ni ìṣàkí òní àṣẹyìndé ni tẹ̀máṣí ibi ìbẹ́ẹ̀bọ̀ ibi máṣí ìdàdì tó abe abẹ́ẹ̀bọ̀ ibi máṣí ìdàdì àti gbà mẹ́nà làmákà bẹ́ẹ̀ náhànù maharumun náhànù mamunu una arziki yau ma hana bọ̀ tẹ́ gaba da yada ile. ma wá hana mẹ́un ẹwọ̀n anya jẹ́ ọdọ́ yìí ọjọ́ àkíní ẹ máa rùn ní jùbá ní ma oṣù okó mẹ́pàá bẹ́ ọ̀lẹ́gínìgínà bá nẹ̀gẹ́rẹ́ ní أفرأيتم الماء الذي تشربون أأنتم عدلتموه من المدن أم نحن المنزلون لو نشاء لجاء لو نشاء جعلناه زادا فلولا تشكرون أفرأيتم النار التي ترون أأنتم أنفعتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها نحن جعلناها تذكرة ومتاعا للمغوين وتلي باسم ربك العظيم نعم والله تبارك وتعالى ينهي

am nahnu almunziluna aba kawa adumi ku ya fa ne mumen allah akbar ine wuji ngojo tere oye o ma adumi an ku ya pa yi abe ka me adu an ku ya pa to ine gide yi yun shi jingi shi o yun chu yuka ji ka ga kini ami mumini amado hima mai no adu àmì káàfìrí àmà àdòhì máa máa nẹ̀ẹ̀nẹ̀ kẹ́ẹ̀dọ́já nìmí kẹ́ẹ̀nù pàáyò kẹ́ẹ̀nìkìdọ́wánà tó ìmé ìjìrọmọ̀ àmì mú mi ní àmà àdòhì ọ̀lẹ́gìrẹ́ ibá àmà káàkiri ọgbí àdọ́wà àmà káàfìrí àdòhì ọ̀lẹ́yìn àmà káàkiri ó ní àdọ́màdọ́wà ó cengi ce klasa muminin ede ede abu kuma je ko jadwa ya ce klasa ya makafirin ede ede abu kuma je ko ne ila adwa ko ne ila ale ko yon dwa mm amecha no ye ko ni keto bene ede amecha no kolo logo mu umie ni kitane ge mm amitaki amecha no bene ge ede umie ngo umie ngo lo ge amecha ne ame odu honu me abdu kumi edu to yale ame odu honu ke ka ki po kumi yale gbo me ke kemda omi ò yálè òun ni tí a gbọ́là kí a gbó họ́nà àmì tí a kìí hmm, àdàdì àkànyà bọ́hùlù kí a yọ bọ́hùmù kàmẹ́ká yọ àmìwò abọ́bọ́hùmù ẹyẹ omi kí a tánìgẹ̀ tọ́jú àkàmùnẹ̀ tọ́lá méjì ṣe àmì múmi ni a máa jẹ́ kàkọ́ ọjọ́ adomi ánì àmì káàfìrí àmàmdáyẹ ní ṣe ọjọ́ àdúwá akpa ọjọ́ àkàmì adómi wá pé akpa àbẹ̀kàkà wà á dùwà náà jàálínà ha tẹ̀kírọ̀tàn ṣálẹ̀ni lónà ṣáàù yẹ́nà ẹ̀mà ràmà ẹjúbà jàálínà hù ùjájá a máa máa mú mi lẹ́dù sí ùjájá ẹ̀hùn kẹ́ akpáyà lókè àríkókò máa dọ́ ùjájá zuhakan murran ẹ̀hùn eh, kí a pányálú kí a rí kókó ọgọ́lẹ̀ nga máa ṣàrídà omi mẹ́má ni kí n mọ́ ní oúnṣẹ́ ìmá àwọn yòmú ṣe mẹ́rẹ̀ omi kì tó mú ìṣẹ́ bá ẹmúdùdà yẹn ìtẹ̀ oúnṣẹ́ kẹ̀kẹ̀kẹ̀ ayé oúnṣẹ́ ràbá oúnṣẹ́ omi omi edú kì tó mú ẹmúdùdà yẹn yẹn yẹn bá tọ́jáká ojú ọyẹ ni àmá máa jẹ́ ń mi kẹwẹ́ tí omi ọ̀làmù kí mú do omi ẹ̀rí kókó omi apáyá lókà ohun máa dùn ánà lẹ́wọ̀n ẹ̀ṣẹ́ ìmáàrù wáyé ojú ọgẹ́lẹ́ àmá ṣe yìí falẹ́wọ̀lẹ́ àtẹ̀ṣùkúrò tó ẹ̀hùn sí tákùnlẹ̀ máa gbé omi lẹ́ngà jẹun tí mi kàdé tálù ni mo abáyọ ẹbá ìjà kó mi aríyàn nù ìmúdà ní igi dọ́mọ ẹmú yìí dùkà lẹ́tẹ̀ nìkẹ́ sí àná àmà ẹmúlùkàdálù wọn àti alùlálù ẹlẹ́ ìdábẹ́nẹ̀ kí àríyàn àbá onúgbùnùgbò ajídàdì ọdá ìnọ́lá bóhùlù yọ mẹ̀mẹ̀lẹ̀ kìdọ́mọ̀kẹ́ ń mọ́ kẹjídàdì àbálẹ̀ ìnọ́lú omi ayé kìdọ́mọ̀kẹ́ ń mọ́ kẹjídàdì àbálẹ̀ ma ya mú akẹ́gùn kẹ́gùn náà g ẹ̀líkó

egba kumi ne ya na-eme gona kumi gi aka mu amenwu gi ma nọrọ anyị n'ikwubi onwe ha dọrọ anyị nwa mamada bida jikwa na anyị to nwoyo meleutane yeni menwogu nakin afaraitum nara leti turun melu nakum ekoyin unakum ehokoyin a antum an sha'atum shajarataha olie kuma kuma duchuna ya kuli kuma duchuna amegboli amegboli lele am nahanu al-munshi'un abakini awaisha to nile to ole kuma aka gida ba mainihi inu limeji ka marab ne maduka kini al-marhu ekeju maduka kini al-afaru amolio amolio la meji gida ba maini chukwe ne kuma moka unguche ma moka unguche yiki ye egbe unka ma mo yi maduka al-marhu yi ma mi guche kuma me kamado alafar kuma o me keji wula gushe ba mam kukuro la mauna chine yo uli le, ile icho la sihiri ngishin cho le famu ngishin shen ke mu uli emeji la ma do dunga la arab gre shen ke mu dunga aligala shen ya tin uli le egbo meji ke mu kuba ke meyi du ke meyi du ke mu kuro la ma una una chi una du to akunali ta kunadu kamu amma nabi adam arshi ile ingini okuta e òkúta òkúta kpó òkúta òkúta kpáyó kpókúta yó kpáyó tí ó ń kẹ́ òkúrọ́ la ma únà òkúta pé bí yìí dáyọ́ la ma ọjọ́ àkíní ó lé kìkẹ̀tẹ̀ ó tákàmẹ̀ nínú náà ó lé kìkẹ̀tẹ̀ ní àmẹ́sọ́nù onílẹ̀ ilẹ̀ àántùm àṣáàtùm ṣẹ̀jọ̀rọ́ta ha àmẹ́sọ́nù abẹ́rẹ́kí ní àwá ìṣọ́nà olóò náà ọjọ́ ìwẹ̀ṣọ́nà olóò náà ṣe àṣọ́nà wọn ìdági akàtọwà ẹnihi lẹ́wọ́nẹ́ oké ẹnihi náhànú jàálínáha tẹ̀kírọ̀tàn ọ̀lẹ́ ka aka mẹ́gidẹ́ ibá àmújú idú ka ṣe pàkó wáàzìn ìṣẹ́ tsola ki tuwalu nga buyi yaka ne a shaye kome le gbagba gbagba gbagba yaka da inu allahu ye nihi wazi nga madola ishi nga meyi ja'alna ha tazkiratan amma la ki dai amuru shengi wazi ngume una ki dai ka amodu ngume amuru chenga reya ngume ge wa metaan una ngo shengi ku ngo sheyi tsola ichi charia ohuge tidanu ko charia adanu onugbonugbo ohun náà ẹ̀yìn ìkùnrin ṣe lílìmù kọ̀wé ní àbókùnmàdọ́nà ọ̀lẹ̀ bókùnmàdọ́nà ọ̀lẹ̀ ṣe ń kọjú ọdún búmá màmá nu náà má ní kí ṣekú lẹ́nu màmá nu náà má ń bodú kùmà lẹ́nu màmá nu náà má ní kí ṣe ń dúọ́nà ọ̀lẹ̀ bókùnmàdẹ́ inú torí ṣọkọ́ ilẹ̀ ìzámẹ̀ ni abájọ àmì àrùtọ́ kàkì ilẹ̀ ìmà ẹ̀gbàlẹ́lẹ̀ unalẹ̀ unale maduga nei aganu ku ma neto na ulelo ma aganu ku neto na ulelo mamo oli oli gboro mamudu tama maganu ku le mamudu jimojiun mama aganu ku le du jimojiun tak ma mi po je ma ma du jeun tama banyo aganu lele ma ya moli meji gide ko ma mko korola ma unale du ko hun tama dato aganu ku abikwe adomi ya agbo ya agbo namune unale ogele ya do mama na dulu lei ebo ma chi him ma chi ngaka gede tinda ma chi him cha ma chi him ya ligi traditional ligi uguseko oge ku ma du pola gode yi humi ifi mo ogele eli una ma ma du ga ne chi to chi ma ne humi ya ligi gbele gbele le eli aga lu kole ma e ko banyu o ma mune ma ne unale ma e ko godu ma le tojo akini mata alil mukwin enye efu ngishi nga boku madona ohun ti tochi ma kuma neruga ne igba neruga ne yona yi to yin ni abajo yi e una yi e modernize one nga ne ja ike yi ki una alji e zamani e elu le e, kuma chini e maru nani enigiru le yona olulu je nka ne je chubi ke imam yijere ne gi mango nuna no mne ngoda mejamu ule mengoshi wiye no jige ni wa no jige to de uta menu nan to da lojo akini unaba engi kunishe metaan lil muqawi bima na manfa'atan lil musafirina mebo akini al na chama ama ama abu ma ma du shikure engi kunishe una una chengi kunishe ngabudu ma du shiku una do kulu ye du ye una nge kunye biji nga dusha eni egba gbele ma una ne yuba ma dusha eni aba ni unwo ya eni ya eni biji ya le chiume ma dusha eni meta alil mukawina re una chengi kunishinga mbi kuma dona aba akibo du kuma dushi allah ta'ala kama to bayani bismi rabbikal azim to dale ba dudo ojo eni li dudo ojo efe hmm, dudo ẹgbàdó ẹ̀nà ṣe tẹ̀sìbìhì ọwọ́ ẹ̀mọ́ yóò kúkú ẹ̀ṣì tẹ̀sìbìhì ó yẹ ẹ̀kàdánẹ̀ ẹ̀ṣì tẹ̀sìbìhì ẹgbẹ́gbẹ́ ọ̀làmù ẹ̀ṣì tẹ̀sìbìhì ẹ̀dọ́dọ́ ọjọ́ ẹ̀fẹ́ ìnẹ̀gbàní tẹ̀sìbìhì yá níbi sallálàmà ìnẹ̀gbàní tẹ̀sìbìhì yá máa lè bá níbi sallálàmà ìnẹ̀gbàní fọlẹ́ sàbí màdúdín wọlábì mu akẹ́kì ẹ̀ ìnàlùkà ní ànẹ̀lẹ́ ìmọ̀ àwọn ìnẹ̀gbàní yẹ tòdálẹ̀ gbàdú dúdú subhanallahi wa bihamdihi dilika aw yom o yanya du e ba ne obi ala ser toba subhanallahi wa bihamdihi dilika e angon le nga ke won de ole keju ngi manyu subhanallahi wa bihamdihi subhanallahi alazim ke ngom e ngom molile ke na kamanyu falillahi alhamdu ishinyo anabi sallallahu alaihi wa sallam yenihi ama bakaba e umeta chimana mama na nyu na me umeta kidomo ama kwa chimana mama na nyu

níbi níbi tí nàbà lẹ́lẹ́ ní yẹnu ńlá ṣe mánà màmá nà ní ń ní ẹ̀ẹ́gẹ́ nẹ́mẹ́ ẹ̀kọ́ náà dún ẹ̀kọ́ náà gíru òmù náà ń ṣe alikẹ́lẹ̀ ò alikẹ́lẹ̀ ò ṣe ọ igbe rẹ̀ igbe ṣe mánà màmá nà ní rẹ̀ òun ṣe gbé ọgẹ́ màá ṣì kùmà rúṣọ wù yìí ẹni gbẹ́dọ́kọ yẹ kó a ṣí kó ní a ṣòkù kéde mọ bí ó ní kí ṣòkù náà wá kúwò kí wá kí gbẹ̀ríyàn àbẹ̀ àkínẹ́ ojú ẹlọ́ ọmọ kẹ́kọ́ dáríyàn àbẹ̀kẹ́ta ìdí nìkẹta ẹ̀yà tà bá yọ ìbẹ̀kẹ́ ẹ̀múkọ́ níbi wọ́n dúró mi ẹgbẹ́ tókò yẹ kàmú náà bókù máa chíkù máa rúchekù ẹgbẹ́ nígidókò yẹ ẹgbẹ́ máa mímẹ̀kù òun jókò yẹ ẹjọ́ ẹnẹ̀ na ẹ̀ máa ṣe àkíní dáríyàn

ololonchi iche iche ekwo na egbe no yeki machu na egbe ni ke ahụ ahu kwala njo yi to alkele ude ta mi gbele du amune chi mana mama na nyu ma eketa o ya omi ngo chi na nyu mi drum utege lo nyu onjuri le ma ha

seko yamu ne kuma wadu siku matinin anabi sallallahu alaihi wasallam kai meta ama do joshi pe al muslimuna shuraka'u fi salat al muslimuna shuraka'u fi salat ina ma pa e mu meta mama na yun mama na yuna mama na nyigbe mama na yumi e ma hana one ha ma olele ni olulu o e, e acha te ene bi ne ẹ̀yìn máa ṣàkí tàǹgẹ́tàǹgẹ́ ìyá àti tàǹgẹ́tà ẹ̀ àwọn tàwọn máa là ìdí àtìkù lẹ́pọ́ ìdẹ́ máa tàǹgẹ́ ní lílà níkà ní àlílà gbòmúnẹ̀ ìmọ̀ àlílà gbòmúnẹ̀ ní ànìkè òye ní ànìkè nọ̀rá yìí fúlàlẹ̀ àkílẹ̀ rẹ̀ ni aláwọ̀ akáwà tó wáyé ní fọ́sẹ́bí bí sinmi rọ́bì kalabuye ní mẹ́dúdọ́ ọjọ́ mẹ́fẹ́ ẹgbà dúdé ẹdẹ mẹ́dúdọ́ ọjọ́ fẹ́ òdú ọ̀rọ̀ ká mẹ́dúdọ́ ọjọ́ فلا أقسم بمواقع النجوم إيه. وإنه لقسم لو تعلمون عظيم نعم إنه القرآن إنه القرآن كريم في كتاب مكنون لا يمسه إلى المطهرون نعم. tabaraka wa ta'ala yanihi fala uqsimu bimawaqi'in nujum yanihi ungehe bogonga me paye nga udugo kamila ujo hujali awudushe nunyin kuma kawun kiwehu la udugi dojali ise nunyin kuma kawun kiwehu ami la uke ajojale iba ami scientists geographers astronomers mali te o jali manya proof kagini ila o jali ba amuto na ayi ku ko yo ne je ile ba ila o de ye o ji todu mai ni ila o ila o gido jali ba o ka a o gido jali o ka a o gido jali ka li fi fi fi pa ku jaka ba o ka un ise na betana ka yoji mu ile akiri ene ki ko gba tori se ise oni ere won yi islam ṣẹ̀jẹ́ kó máa hmm. ní ìlà òkìjó yálè yìí ẹ̀hẹ́ ọkà mú ìṣẹ̀ náàbẹ̀ tánẹ̀kà yóò jíwìn ilẹ̀ àná ó yí ìlà àmì ìlà òkùnmájú yálè yìí bá ìdàmá màṣà àdàmá ìdàmá ohun màṣà àdàmá máa àwòyé ilé àwòyé kì nánà jálè bá tó dàmì ìlà òkìjó yálè yìí màṣẹ̀ nánà tọ́lámálẹ̀ mace nana tola mali ainihi iye ki nana jali ba ilawo ga jali ṣugbọn na maki hi ma unabẹun ṣeekun ojibo ohun torí kuma nwa kuma ha nẹwa ba ẹka e nẹka yoji n gidẹ ẹki e millions ọwọwọ ẹkọ e dama takiya nẹ lawo ye lekido yalẹ ọka ọmọ labayo ebe ẹnẹgẹkẹ akini tọ ó yálẹ̀ mu ya de to be ku yale ha be ka bi ha de ha be ku yale pa ne ha to o yale pa ne jalu kite machine o yale pa ne o jalu kite machine o yale ti na be ta ne ka yo ayoyun ile ẹni kí lulẹ̀ kẹ́ ń bú kìsọ́ mẹ́rin ọgẹ́lẹ́ àni kí lulẹ̀ kẹ́ ń bú kìsọ́ mẹ́ yálẹ̀ àmá ó dú kìsọ́ ní yálẹ̀ pa nìyí ẹni ó yálẹ̀ ẹ̀kẹ́ náà bẹ̀ta ó dúkìá àwọn ọ̀ṣọ́ ní yálẹ̀ pa nìyí

wọn yọ ń kẹ́ àti ìwọ́n náà ìwọ́n dé òyálẹ̀ kí wọ́n nàbẹ̀ tó yálẹ̀ pàánẹ̀ lè yìí wọ́n sí àkùrùsí ìhùsẹ̀mà wá tí ó lára wọn yọ wọn kàwọn àkíní àlìjẹ́nà bá àlìjẹ́nà ṣe ó yìí dẹ́ wọn aláwọ̀ tó bára kàwọ́ tààlà kàyẹ́nì àtẹ́yìn dẹ́ yẹ́nì inda hajj netul ma'awa yẹ́nì wẹ́yọ̀ ọgbọ́ kó léèkùn máa dọ́ ó lé sídìrì yìí dẹ́ ó sídìrì tó mú ta ha yẹ́nì wẹ́yọ̀ ọmọ ọmọ lẹ gbàgede ọmọ ngàlìjẹ́ ní kàmáàdọ̀ yẹ́ netul ma'awa yìí ọmọ ngàlìjẹ́ ní alẹ́ dẹ́ ìyàwó kan wà kí ni ah, sábìkú ilà magafurati wa sáàrù ilà magafurati mi rọ̀bíkù wa jannatin ardu hasama wa tuwal ardu yanihi o iddati lil muttaqin yanihi wa amakenu naju kuma rulo lame ehu kolo ki adu metal jena o kọ̀lẹ́gidẹ́ ìṣẹ̀ tí ẹun kọkọ̀ tó nẹ̀ ní kígbàlẹ̀ ẹun kò máa tẹ́ ní ẹlẹ́jà gínẹ́ mímá ní dùpò ohun àmì sáyẹ̀ntìsì bẹ́ẹ̀ kò máa yíò yálẹ̀ yìí òṣàbẹ́ kò máa dúnmọ́ àmì astronaut kò máa yíò yálẹ̀ yìí iná kọ̀ọ̀kà máa yí ohun tá máa yíò ma ọkọ̀ yóò yálẹ̀ ká ẹlẹ́gà yóò yálẹ̀ yìí ìgbòdú nù wo ánànà yí àmì yálẹ̀ yìí ilé gbẹ̀hùn ilé tú ilé wúbi apádu ìpótúbi apámẹ apátọ́gà nì

ma o yali men tura le nwe ka mi ni wa ne ta ma yin o yali nugo nugo wa shotul ma do o ma kola ma yi on ko ma tegbe ma le tabu yani mi te to yali lu yalo mo le ehun mo ma jo ma du pe hun ma du pe hun mo ma ma yala le ma jo mo ma ko se ma ma da ya ma yo mo ahudo haba ho ma ba ama nni ahụ ịma ama nnekwu imi oxygen enwe mmadụ n'ime ịma ama nnekwu lo salu ka ojo nuku ma omo ahu jo ma ma ya we kitali kitali jo gelele o ma nnekwu lo ahu ile le e chaka chi mi ke kwa ba mamru kade akora ye le ma ngi singi ojo ngeto ma ye ahu egba ma ma kade i i ya kade togele mo yalide mayo mo ma tu ko mo ma da biya amma ko lima ma ni agele ngama amma se le abalu joji ko yale na be tane amma se le ka ki lawo ke du jale ba e ho ka o ba ise ma lo ka won oye na yiku eni fala ukusimu bi mawaki nujum ni en kama wulaji humi udama ko dama dama dama burujika to cluster rẹ̀ ohun ma ṣe máa jẹ́ àwòyí cluster ohun ma ṣe máa jẹ́ àwòyí mako yí akúlákú ma lẹ́màdọ́ àkíní búrùjì búrùjì lẹ́ṣẹ̀ ẹgbẹ́ ìjìnì ṣe yìí búrùjì lẹ́ ẹgbẹ́ ìjìnì ṣe yìí ohun ìdéhù jálẹ̀ ohun ṣà máa kú ìkàmìlà ni a máa kó kàwàá jihun lẹ́yìn bá bi mawaqi'in nujum so yedo kaka da ku ni wala geography de wallahu yani wa innahu laqasamun ebo ku ngego gede ba ebo ngejiun law ta'lamuna azim wa innahu laqasamun azimun law ta'lamun yana ebo ku ngebo ba ebo wuji ngego ima cha kume ma ba olaiki magebo wuji ba mema wodo لقرآن كريم أوليكم يكبوك دايما إشو الله يدويا النبي صلى الله عليه وسلم أم يكا أمرين إنه لقرآن كريم قرآني يجيما أم يكبا أم يبوري في كتاب مكنون قرآن لشي كوني وتكاداك ما ديديون وتكاداك دوم يوين كتاب مكنون قرآني دي وتكاداك ọ̀tákàdá èkì máa dìde ń kọmọ máa tó bújabújá wọn dé ọ̀tákàdá jọgbá mẹ́jọ rẹ̀ láyàmẹ́sùhú ọ́dá adọ́mọ kí ní dúkìá àdọ́ ṣe tákàdá lẹ́kìdọ́ mẹ́yìn ilẹ̀ mọ̀tọ̀ harun bẹ̀kẹ́ni kì ṣẹ̀fẹ́ gìnà lọ́la máa náà ọlá kàdẹ̀ káyà wọn dàbí túbì abọ́mọdé ní ináhú lẹ́kùránù kẹrin ọlá kọjá ka ọmọ gidẹ̀ pọ́ọ̀lá fi kìtàbí maknun ẹ̀tẹ̀ ń ṣe ọ̀tákàdá ìdẹ́ ọ̀tákàdé kùmà dìgáàdì ń kìdọ́gbọ́ ojú ọ̀ṣẹ́ lórí mafúz láyé mẹ́sùhú lórí mafúz lẹ́lẹ̀ ẹni dúwà ní káàlọ̀ ọ̀ṣọ́nù ilẹ̀ mutaharun bẹ̀ẹ̀káàmẹ́ náà fẹ́ yóò ló ń ṣàmẹ́lá ikú ọjọ́ àmànúkìdọ́ ọ̀ṣọ́ so màánà ọlá méjì ń àkọ́ rẹ̀ tó yí màánà ọlá méjì gírẹ́ náà lọ́ọ̀lá mọ̀kẹ́dọ̀ ọ̀ṣẹ̀ fúra rẹ̀ ẹ̀má náà lọ lánú ọ́dà àdọ́mọ kẹ́ẹ̀dọ́ ṣe kùrán tó dúdú láyé mẹ́sùn ilẹ̀ mùtáhàrù náà wọ́n jọ́ka yẹ taka abókàkú ẹ̀má lè fíkíwò àmà wọ́nyọ́ máa náà obi òbí na yóò yíwùn ikú màkà alẹ́ jóbi àná kàkí ní ìyìn lóyìn máa fújù máa kí má amene amala ni

eh to emi qur'ani edu edu ochi qur'ani mole ishabudun tabe boy ni be kuma gino tutu ni se ake mana lo lana ochi qur'ani ni boy ni be ki e ma lu mi ke chalo le ren be ke ite ma shi en ke bele kale boy be ku e ke ite ma shi ta ku e ke do ochi tila tabe ke boy ni mm qur'ani de nga denja abe qur'ani te nga iwa ki ma mu ke chalo la ba kini ke cho te me ma ta ke do ochi tan ẹ̀họ́ọ̀ṣù ẹgbẹ̀lẹ́bà ibi ẹ̀nẹ̀tàánú ìkanú ẹ̀ ní kùránì kùránì ikẹ̀ mẹ́yìn ẹ̀dújọ́ náà làálù àbàkẹ́ ìlú túgbó kùránì alẹ́ jíjì pùmẹ̀nẹ́ lọ́kí kùránì kùránì rọtíyàn ẹ̀dì kùránì rọtíyàn báyọ̀ سؤالك ما سبيان يجمي جليل والله تعالى عالم لا يمسه إلا المطهرون أنا دوكي دوشي قرآن عندك يبقى نال ولا رمو ما قالين تنزيل من رب العالمين إيش الله تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدخنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون bayani biyo takada ka sanna umaru kongi amr bin hazm ka kinihi Allah ya masa alquran illa tahir ene da do shi qur'ani inda kana ki shaytan na do shi qur'ani to bo kamalimi mọ̀dẹ̀wó jama kó kàkí ni ma ń kẹ́ náà lọ́la tákẹ́ súnà ń ṣe ọ́dà ìṣe tó kẹ́ náà lọ́la tákẹ́ dọ́ṣe kùránì yẹn kùránì gidẹ́ ikú mẹ́gbọ́ tẹ̀nzílù mírọ̀bìl alamin ẹ̀rọ̀gùn ṣùgbọ́jú aláhù kìí ṣórí ilẹ̀ pàkóṣá káàkiri kó rẹ̀ ẹ̀yìn ṣọ́kọ́ kò máa kí ni ìfàmù iṣẹ́ abẹ káàkiri abẹ kí lè ṣe ìṣàlẹ̀ ìṣe antum mudahinun aidaiha ọ̀la ọjọ́ kìdẹ́ yìí olùka ìkùránì antum mudahinun ohun mẹ́dúró ní mẹ́má dọ̀gẹ̀ ṣakó ohun nílẹ̀ yìí àbáyàkí ni antum mudahinun turidun antum alihum fihi ohun mẹ́tí ni kúmẹ́ compromise ohun mẹ́tí ni kúmẹ́dú túnukún yi yìí ọlọ́ọjọ́ mẹ́tí ni ṣọmáyé yúdẹ̀ yìí olùkọ́ ọlọ́ọjọ́ mẹ́rú ṣànárẹ́ yìí hmm, watajaluna rizqakum watajaluna bima na memugbe me memu dunyenwu mune tejaluna rizqakum bima na shukrakum memugbe di me du ugbede kitikweku me du ngojo tejaluna rizqakum ugbede kitikweku me du ngojo ta memugbe le du annakum tukadibun muli mi me du roke bima na keke ku me me gbede ngojo uja riziki ile qur'ani kichimeba wa tajaluna rizqakum keke kuma gbede ngo jo ja rizki qur'an ki dum mai ba annakum tukazibuna taki mudi mi mai wadi qur'an ne na'am wallahu yanhi walaula in kuntum okay walaula idha balagat alhulqum yana aidaiha egba ko egba ki mi ma yawo almakagoro o mohameha وأنتم حينئذ تنظرون وأنتم حينئذ تنظرون أما أما كيجرانكم يجاغان إليه mana ya ka kaligudu yi ta jalna rizkokum ishe nan ki mujahidi ki kalugbon ene mado mujahidi yeni ola eko yuwa ti ni ka mo so lumi ngo ya ka iremo ọlọ omi kí a kó jálè yìí wọn yá ka ẹ̀rọ mọ̀ wọn yá kí ni wọ́n tẹ́jì alóna rizikọ́kùn taka riziki ka dùn mẹ́ mẹ́ wọ́nyú annakum tó kẹzìbó na mẹ́kí ni rí mi pa riziki lẹ́ka kí sàwọn dùn mẹ́gẹ̀ wọn omi kí a wá nẹ̀ kàmùnà kí ni iṣẹ́ ọjọ́ dùn mí á nẹ̀ ni kọ́ ẹnẹ kí a jó mi ká àti wùyó ká àbẹ̀kọ́mọ̀ kóbi á àti ògú ká wọn mẹ́ kí ni òun dùn mí á nẹ̀ kí ọkọ̀ ojú àkún yá rìsìkì kẹni kí a jẹ́ rìsìkì lẹ́kì àwá kì máa dọmọ rú tó lálẹ́ mọ́jú àti fàlọ́wùlà ìdà bẹ́lọ́kọ̀ ti hulqum ẹwọ̀n àti tá fàlọ́wùlà ẹwọ̀n ẹgbà kí ní mẹ́àlùlẹ̀kì alẹ́ ọ̀há mẹ́gbàlùmẹ́kàgòrò ìhà mẹ́tẹ́nikú ìhà wọ́n á ń tún ìrìn tàn egbale amaup e okwu ma eji aga na ide ewuchetara ọha ha abụkwu mekedo n'ụmụ oyi oyi e ma ha chakịtụ megbale ndụ فهلا ترجعون هذه النفس التي قد بلغت الحلقوم مكانها egba kí n'ime gị e ahụ lelie ụmụ ihe a ewuchite ahụ mema nike dị n'ime dabin ma eji nwa kwọlọ ọjọọ keme na akọ ọjọọ ara emi keme abụ ọjọọ ara emi kwalakwara na macha ka gị n'iha kịcha ka ịha ma ọ dọrọ emi egba gị ọha ma ịha ma ya ولا من أقرب إليه منكم ولكن لا تبصرون ونحن أقرب إليه منكم وجنه أوابا أمرمه نحن أقرب إليه منكم awa akorobu ilehi minku a meri nime tunugunugu mele ta ona ka me meri nime le a ingo meri nime tunugunugu mele gbaleta abaya gini wa nanu akorobu ilehi minkum abega gini awango merini tame tame la ikuli da ni mana amela iku ona ka amela iku imeri ni meli tunu gunu go ya meri mi no unu gunu go yo ya gwa kulu mi amela iku ju ama ama mero ama meri mi yin to dale egi tafsir ibn kathir mayni wa nahnu aqrabu ilayhi minkum ay bi malaikatina hmm. ojo akini pamela iku aba a meri mi metuli walakin la tubsirun ama mega nenu mele amela kwe balen iyilo meta yilo yi ukwu mna dago deke meni ke man nene duki aku gi ama ku ngaku nu one ne ge chini si alika maini kai ona ke chini si wa nabe na kini eh madabe na ke anya kwa ba inen kini wadwa kini coincidence ẹ̀hùn kò máa dọ́kọ̀ incident lẹ́yìnbá òun hapun no modern wọ́n kùnkùn abáyọ wọ̀ lákàkà ẹ̀mí abáyọ yìí pàbítọ̀ mẹ́gbà abáyẹnkọ̀ wá sí ojí ààkójí ìrọ̀jí ojú yàtítọ̀ omi gí wọ́n dé ìbò kàmí enedu niki ma egba ki akwu n'edu miki mugbo ki akwu n'edu aniki mengi dona amaghị m da na m kọla ka ịka ki akpachiko iji kwụkwa ụkwụ e. ina mali ka eche iji kwụkwa ụkwụ ololo nchene ki achọga ene ki achọga ba iwọ tabalola ba ugbo ibe nga atatuli ugbo okwu ibe nga atatuli yin dalola duki anya ka omeba ya ka omedabe ni ki anya kwa ba imapun olale e e ka o chekwu iya lekwu ma kai onwunugwu ọla ịka abi makwu ni ya onwurugola ika idomoge to <laughs> abi ijiko yi onwurugola ika onduhu yi o ne kini choga ba ye ko ga tabali ba ya chi ni kola yi o ta mera wa ya lita moto yake o o lita moto yi idomo ma ye ka eja nu amegun la ẹgbẹ̀rẹ̀ ya kúrẹ̀ jì ojójí takọ̀ ọ̀nà ọ̀tọ́ na ìyàlẹ̀kú tàbí ẹnẹ́ka pàdágàlì kẹbẹ̀rí ẹni a ní ìkẹta kẹdùnmùmù kẹkọ̀lá ìwọ̀n wúrẹ̀ a ní ìkẹta kẹdùnmùmù wánẹ̀ kẹkọ̀lá kẹdẹ̀ ìwọ̀n wúrẹ̀ ẹ̀kìnà àmájánú àti àgíní ẹlẹ́gà okú ẹlẹ́lẹ́mẹ̀ ohun ẹkú rẹ̀ àbáyọ rẹ̀ tọ̀nà àti nínú alùpùpù ọ̀lá ní ìkẹta jẹun kọjú ọmọ jẹun fún kìlẹ̀ tọ́rọ̀ kìdáà onu onuge gi gwa chigili gi nye ọlọgilihu ọlegi ka ekile ịdabiwara echi ọdọ ka ya bọgilihu dumi ụmụ kakini mgbe ọma emeka gwonye ọla ịdanye ọla ịka dabana eke eneki lukwu nwa ba ịdabi ọrịa olilege eri olilege nturu alki ka ikọ hapun sai ma hapun ni enwere ihe lege ama abọghị ọmụda jenwu kpachikoyi e enyarị yanwu kudale o bí anya kú ku kí jú ń pín màlà ikú kú dé níbà ìmà fún àkún ẹni kí wà ṣàlẹ́jú yìí dábẹ́nẹ́kẹ́ màkẹ́ ìyá kú àbá àmá ọjọ́ bú yìí yẹ́ tá ṣàlẹ́lẹ́ yà àgbà tí kò ní ìmá dáa lọ́nùgùnùgùn ìmà ìmìdá ìmàlà ikú límẹ́bà ba máa kí ní ìmìdé dàbí èyí lẹ́bà mú nìkan dàbí àgbà ẹgbàájì alìmẹ̀lá ikú ila rabbika yawma idhil masaqa wala sadaka wala salli walakin kazzaba wa tawalli ojo ake le negi enegi da chanete kanete gbiti mu amune jo wakila maraka ma yaki he ogegi dai bela ki ango jo mu ime melbo ki

ẹ̀hùn kẹ́ẹ̀dẹ́ ọgọ́ ìrìnà mẹ́anẹ́wà káàyà àìbá ẹmọ́lẹ̀ ọgọ́ ìdùn ẹmọ́ ọgọ́ ìkàkàdú ẹnilẹ́kọ̀ọ́ wòláríà ẹnẹ́ka ìhe ọ̀lẹ́kẹ̀ẹ́dẹ́ ìbáṣọ́ lè mẹ́ẹ̀dẹ́ inú alùkẹ́ má dìmí tání ìbá olùkú yàgà má máa lọ abáyọ̀ yìí amẹ́yìí specialist abáyọ̀ yìí ọgbẹ́lẹ́bà am doctor eke ẹjọmọ qualified doctors amẹ́yọmọ <laughs> allah akbar am doctor ge ejo mo qualified doctors am ejo mo amem dua al kamal tuli ha ege ne ke ayi guba amema ojo akini wakila maraka amune jaki bi ugo kumadu tuko ga eka ya eka takwere wa dhanna annahu li firaka unu gunu ge me wa ki bi ojimu onum dal ga ma egbele akini idarun kwa ma daru ki to de gbe jire ba ami alama uku amela uku uku amengile dugba kujaka o chini limo òun kí ni ilé mẹ́ tó dáàlẹ̀ ìnẹ̀gbàkó náà wọ́n tó ti jẹ́ àmà fún ayá fún yẹn wọ́n mẹ́ta bẹ̀ èdè yìí níbẹ̀ jọ yìí níbẹ̀ láyìn ni torí kí màkí ayá fún ọ̀là dúkìá ka ìgbẹ́lẹ̀ bá ìwọ̀ ìdáhùn ọ̀là ọ̀jẹ́ ńkà ẹnẹ́bí sẹ́lá sẹ́lá mọ́nùgùnùgù ìdégídì ìwọ̀ òkúta ẹnẹ́ dúró là ọjọ́ kí m dà wúlọ la ń wá àdúrà káṣí dẹ́mọ̀ anabi sallallahu alaihi wasallam àti àdúrà ìgbàdú lẹ yẹn ni allahumma hawin alayna sakaratil maut inú ọjọ́ ọmọ agogo gidé òkú bá ẹ òbùlọ̀ wọn ọmọ agogo gidé òkú ọjọ́ ẹ òbùlọ̀ wọn máa ní nẹ́nẹ́ ká dọ́mọ bá ọ̀nà kí á tòmáyé lọ́gẹ́ lẹ́gẹ́ lágbíwọ̀ ogún ìgbàdé mẹ́ni àníbókè àpọ̀ ń má gbogbo bá kí adábẹ́ ní kọ́kọ́ máa dọ́ọ̀lá ànájì ní múnà òfì tòmáyé àwọ̀ bá tòmáyé ní ọgẹ́ lẹ́gẹ́ ọlá bẹ́ẹ̀bọ̀ yìí ẹni bẹ́ẹ̀bọ̀ dọ́mọ ọ̀nà kìwọ̀ yìí máa dé bá máa gbíwọ̀ ogún ìdábẹ́ ní kọ́kọ́ máa kí ni kọ́kọ́ máa dọ̀ ṣẹ́kù dókítà martini ndèbí ẹtí láàbù máa ṣàjọmọ́ máa ẹ̀ ń kà rọyọ́ mọ́ ẹ̀ tí àṣígìlì ẹ̀wọ̀n nìyí alùkẹ́ gbí wọ̀ wọlé tó dẹ̀ ń kí àmàrọ̀ yóò yọ mọ́ ìṣe àṣìkè onúkẹ́tì ń gbí wọ̀ wọ̀nyí alùkẹ́ tù yóò kẹ́ gbí wọ̀ wọlé lẹ̀ kùmà kiri àbídó yìí ìtàkà mi tọ́ ìwọ̀ alùkẹ́ bẹ́ẹ̀ bá gbí wọ̀ kù ìtàkà mi báyìí ní bẹ́ẹ̀ bọ̀ dáa mẹ́lẹ̀ kọ́kọ́ kùmà dùn mìọ́lá kùmà dùn ní ìhìlì yìí yadabi ne kogo ma kini mami ku kuduji mohama mamduji moli tamara ngomi ku duji mere ma mami ku duji mohe mamdu mamduji moli me ama mamduji moli ma ngomi ku mun ne ngokunyere tama mi ku da ji machini tang machini wanadu nangalo ina oli ateno ke han unuguru gwe to re talibani ni wo kudenga bebo Allahumma torí alẹ́ ìnadọ́ ọjọ́ kàdọ́mọ́ amẹ́bẹ̀ni israẹ́lá ìgbàmá ohun ma àkàmù jẹ́náìsí muhammad aljibali ẹni ìnadọ́ ọjọ́ amẹ́bẹ̀ni israẹ́lá ma ló tulẹ̀ ma ló ma kẹrẹbọ́ alí kẹbẹ̀rẹ amúnẹ̀ ma kójì wọ́n ni káyà alùtí kẹbẹ̀rẹ gìrẹ́ torúkà ọtọ́mọ torúkọ abó kẹbẹ̀rẹ ká túmọ̀ ẹni torúkà akíkọ̀ làwọn máa ń kúmọ̀ kàwọn alùkìwọ̀ ọkú dé ká túmọ̀ ẹni nìní ohun ma yọmọ̀ ama yo mo ta ma amene ki ma ma ho na filachi ama ho na filachi ta ma ma ma ogu kebere neka wai ni wado jo edi kebere we kwani we kwani ta gba ta ko jo amaro yele ru kwani mo ambe ni israila abodo ojo amaro yele ru kwani yi ikwani ki kwani ilu jun se gba ina bi kete gba yin bo jun te kun ya gane lavia ene mu kuma i mu amati ni kola nwe amedo mumwi omu kunge gbokwa odu nge gbokwa sibili ngene yo akobi okwa ne ngere kokwa lewo ngene kwa medo ameja ameka kola ngojo kera kwa to weha egba we kuku re kwa ba era bodo di bodo di liye mujime to abe abi ade

tado yegire yegi abikwa ni ado yoyo ya kishida imagine kabia abi maade imatulu tulale gbe ka mejugbe negi onegi ati ni kuyo wenda me goda bana gini aye yi to iro yeyi mu tejigede ngunga gini amala ku de yona dame ama igba o ma jota ni iba me kuta amamda jadi de because egba ajo mate ni ogele ma na move da takunu gungun gi gugire ya mela kulele me akpo madame tabi jini kola ge kini kola me hala mola amecha amecho boy amecho boy ola duki wa kale ole ne kule wa ka kujo shige turi ami abogi ma abele ba ogele ma na mera nei wana mera nei ba leju mi ti me luka padu ya mu. ibadaba alayimiti méjì ká alayimiti ká padọ́lá àtẹ̀hún iya ẹgbà ànájọ déédé mọ́mẹ́mọ́ ọdún ẹgbọ́ pẹ́m mẹ́kọ̀lá mẹ́kọ̀lá rẹ̀ méjàkàdá tí mọ́ṣúwárò oṣù méjì mẹ́ta tọ́mọ ọdọ́ka inú ìwúdà bí i wọ́n gá pa na aka pig eh? eh, eh, ma kam akáàmù àmọ́ ìṣòkì títí akáàmù nà yìí lọ́kíwà rẹ̀ ma gídájí a rẹ̀ á ṣì hó má títà ní jẹ́kì àbẹ̀sẹ̀ ló máa ń gídájí ní lọ́wọ́ ló nà ẹlẹ́kú mẹ́bà mẹ́ confam kàkí ìlẹ́kú yálé mẹ́bà ẹ̀hún ni kuma

kijana ene ki mukwe mkubo eh, kama mkubo ngolama iri ju cha kefe no mune kene jane e eh, me mkubo ngolama iri ju cha jalabi e ke eh, ah, cha ngitule e a helenga ma ku ta ya ngo ame mdungi ngalo ko ne na ku gba ti ago ti la cha kini ma agbo ngalo ti loke gbo ngale nga ike wene jane kene jane akito yenwe jane ka amune ka ngene ngo jane e na ku mo ma ya

ọgbakụma anya agwọlanwụ egwuche ma ha gwuche maatị na agwọ na-egwuche ala emdo pio dolo a ga ti mo nko ya kolo ba ka ga de te ke bera lo le ma la ngwe mo ko ko boma to egbe le ta ya kolo e ko dota igu ade sallallahu alaihi wasallam mari du ko al keberi mari mari ma we go he dano egbo hedege ma ma wo hedanu to oya ken mechano hiwa nu yona kama nu na judo kwal keberile mamu mamu kudwa egbele ta machine go keberi to mo le koro koro nti bo kanibi chiwazi keberi bo ni kanibi chijaji chiwazi keberi to koro koro bo kwazi keberi ta ya do hire to nibi ama ya ya yuhu kama ne ya mi hu na bo ma ju dokolo ya nibi daka na nibi wana hina ya megilani gete yi yuka hakwate bolo ya megilani ne ha bolo yi melime mama lime yuka haja kulungi mi ya melile me mama lime yuka haja kulungi mi ya meli mama lime yeto yikete pa la kere ba oni ngede ameli gini gini oni gini gini ke ya kulele jo yi eh keda bi line ngwichi line ngedo mo inu amadi ni gini gini ra yi gini gini mezabi gini gini du kene na akunge je do ngaji adini ye chinge do moyin uginge tekpa lalali ye ile ngame alibo taka ni bigoni wazi logale nachi Yeni boku meche me, me ko yime ka kibo mne go mechi abuka chidigi bo mne yabo chi abuka chidigi bo mne yabo machi chaki ni bodu ki manahu ko aje te ngomolen obodo amune kuma wa ma gbola da nwi logale machi temi ama o je wa mi yi ko na liku wa gumele abajo yi ma mejira gumele na ta ma aji tagu me lona tagu manyaji anibi akuma joku dun ame uchi taka anibi akuma joku dun ye ni to de gba kuma ma ni ki kal kefe ni nyu enele ola le joda mun to de gba kuma ma ni ki go henga le joda mun to de gba ko na ma rute kebe le ki mama ni ki ruta le joda mun to duki anibi hana kuma joku ni re hikima gide hun iromo manyo amune kuma atume kabira na beba kuma ni ki nukwe nukwe hu abi ke kabira udu kabuku ma ka ite mu ma nanan so ka nibi kuta ka kuma joku du ni rongo amma ji gwana ma ku ne liku oku nga ya pabe itane ya alu e ngo ga cha ma du jodu abaki ni igwe kuko ko pame inga ta kuko ire o ma du aba jo ire be na wola ngere ire o du le me okolo nsi aba akola yin yun abi shoga oku nko tane itane wa yun o toru toru le me mduji ani bi ti ngo wola ba ama wo jẹ wa mi o nẹni kó ago mẹlẹ ama ń ama lè ga ama mẹ lẹkọọlù mẹ amẹ aka mẹ mẹrin lóko yàda aba yẹ mi si o amẹ má ba ko ẹ má má yà gẹ ni tó má yà tá mamọ ra ìwọlù ń kìíní má yà á má ti má mi kìíní kà ní má lè màlìgá màlìgá òkú wé mẹ má lè ju gẹ lóhùn wọn mi dà lé àti ni òun tiẹ wéte ihu dẹ lẹ tọ ya òkú alẹ yí alẹ ikú ẹmí yúrọ ẹrọ pẹ bàmí wọn mi dà yí takà sàlá ẹ̀yà gbọ́mọ ìlú dojú tílà ní ogun ìyàrí tílà àti ìwúyẹ̀ ẹ̀lúkú ṣẹ́un kí mẹ́lá kúkí agbínú mánìkìdé dùn kí wá lókun tílà rẹ̀ níbà tàmẹ́kùnmọ́ wọn dìde kẹ́nẹ̀kì tó lẹ̀kí alókun tílà rẹ̀ ó nẹ́ lè kó ẹbókùnmá dìde máa ṣe àbó ọlẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ hálálì máa dìde gbélẹ̀ bókùnmá abúmá ṣọ̀ kámùnà kí wéwé bókùnmá ṣọ̀ àbókùnmá abúmá ṣàìtẹ́ amma m na m dị n'iki dule kuma gị n'ihi amalị ga-akọle n'enugwu ime amalị ga-akọle n'i port ime ele ya ka ama ya mrụ tane abụghị ka liribe ya gịnị okwughị aka isuru gị nata ụjọ ikuku ala tertulire ama m ruji gị nkiri tegburudun enwe ma aka eme ni enye wee maa nị gị so onwele na wee alụ ị akwala ebe a ma chọọ amịna tikuku ma ẹnu yẹ alùpùpù ìtẹ́kọ̀lùlù yìí amúlù yàrá àtẹ̀rì yìí kí ó tẹ́gbọ̀rọ̀ náà ìbẹ́nẹ̀ ayé ìyẹ́wẹ̀ máa nìkì tí ọ̀rẹ́lẹ̀ wà ló òrùdó ọ̀nà alẹ́lẹ̀wẹ̀ máa nìkì òrùdó ẹ̀ṣì ní ìṣòro ẹnu òkun lẹ́gẹ̀ẹ́ ṣe ẹ̀ ó jẹ́ ṣeun dé àṣẹ ẹ̀ ní bọ́ọ̀lọ́pọ̀ akọ̀là rẹ̀ ìkà ní àmọ́ ọmọ ẹni gidẹ́ ibà àmà kùmàṣọ́ ọmọ kùmàṣọ́ òdu kùmànàta kùmàdútókò ògùtà lálẹ́ fọjẹ́lẹ́ pàkúṣákáì áàyò ẹ̀

onwe cho mu ulo lofu yal ko ngeka yele ga mali lu kurudo na ga maji to la takwa mm, ne ne habare shi to da bana le to da le ji ku de o da le ji ku she dugi ma pa o do yo pa ne bi wa to le ku che mer ne duwa a wala mera o na na akrobi mera tule kwa kuchaka o e, ku che mer ne فلولا فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين نعم هو الله تبارك وتعالى فلولا إيشو كوينة إن كنتم غير مدينين kuma ma ya rumembe ojo na ojo chin ojo nshi akini alumera kojo na adomo ni imuda alengi deka kojo na adomo chuchini ba tẹ́rìjì wó na ẹnẹ̀kì akwálò mẹ́mí gbàdàbí ha mẹ́yẹ ń kúnnù ọjọ́ kàkọ́jú ọ̀nà aláwọ̀ kàkọ́jú ọ̀nà adọ́mọ́mẹ́ ń aláwọ̀ ládínmí alọ́ abájọ ilẹ̀ amẹ́kùnmẹ́ kàkọ́jú ọ̀nà adọ́mọ́ ní mẹ́mí lẹ́gbàdàbí ayẹ káàkó ní kó tó ń sáré kí ojoji mẹ́ra kí yúrí ọjọ́ àmúdọ̀gẹ̀já ọjọ́ dégé ọ̀họ̀họ̀ ìbúdú lè ojoji ẹnkùnmẹ̀ ẹnẹ́kùnmẹ̀ jíjá kú mẹ́rọ pẹ́ mẹ́ra kí ní tẹ́lẹ̀ ẹnkùnmẹ̀ yẹ tápàmẹ̀ má dáálẹ̀ mẹ́rọ nẹ̀mùmúnẹ̀ dúkùnmẹ̀ wọ́n sì rẹ̀ oyo adalụ ewe ịkpakụcha ka abụrụ m egbe inwe m ka debe oyo nwa dụnalụ ya adalụ oyo rido na onye ire a amego ndeha enwe ike echu na enwe erute ugbo onwe ka meyi arọ iyi nwepite na na akọ ọya abụtala ụmụ silim hụ e, ha ka aka nwụkọ ọmụmadụ dashi ba ọma achọ gata kata uyo ikwu yi ngamiri ya mụ du emuru da shi ba ọma na adịghị tọma na ha hụ ọmọla idepe ọma lekwu ọkọ nwa adụnyi takọkọ nke dabi ya ọma lega ọyụ acheru takọkọ nwa me ẹgba ne ngidote lai walu ọkọ nru ya onye tụ ọma ha abụ abede ọlẹlẹ ebe bọki nnu yẹ ni ọlẹlẹ ẹbọ e talukẹ alukẹ dídá kọ ekwe mi ilẹ gẹnẹ oyi ojú àgini igala nkà ọdẹ

oyengi kede ko ka ma nye obi okolo ke ye ama we

okonye na n'ihi ikpe na oge ya awatere ọla kwuwe ma yugiri emache na ebibi ni ọ na-eme odu nwe ka ka ya agbanwule takwa ya kwụ edun inu bebụ nwecha ali bebụ chenga amecha ka je ka meme oledo ame nkwụ chi na-ewedo amemeghe ne ka ene dunye eleme ame nkwụ ji awedo tebiteli nwe ogelele ka bebụ aja ebiri nwe ju na ya no abịa ile chibuka kpagini nke jaga ma akịtị ka mle ga eyi kwụwazi ebe ka mema anyị kwa azika meke na a anị m sama amele nwu na ame nwu nga mele ngene la agbenge a ngama akunya we ko nene gene ngele mengele gba e ngida gwa tawe do ye ale ko yi we be kwe manabe e, e oki to ola ngwe ango ka àmáyé nà ilẹ̀ àbẹ̀kọ́ yóò ẹ̀nà yóò yóò ẹ̀nà ilẹ̀ nínú ṣẹun kò ń kọ́ yóò ẹ̀mẹ́rin ẹ̀lẹ́gbà ẹ̀dùgbẹ̀kẹ̀ àwà máa èyí ẹ̀yẹ́wà máa náà ẹgbàdúkọ yẹ kàkẹ́ àwọn adẹ́gẹ̀lẹ́ nìkan adẹ́gẹ̀lẹ́ náà yẹ tọ́ yẹ lè gàmùrù tágbẹ̀ wa mọ̀ ilé ilé ilé abiriya ẹwẹ̀ nẹwà ọlẹ́wẹ̀ ẹrù mí ikú ànílé túbọ̀ ọmọ ya mẹ́rin kóbe yọ ọmọ tẹ́ ìdọ̀ ọ̀yà tẹ ọ̀yà tẹ gẹ̀ ìdí ẹ̀rẹ̀ tẹ́mi ẹ̀rẹ̀ yẹmi gẹ̀ ní amẹ̀rẹ̀ ẹwẹ̀ ìṣe abáyà jìgì óò aláṣẹ̀rẹ̀ yẹni kó wáàjì tẹ̀ṣí háàí gbé wáàjì lẹ́kẹ̀ tí ẹni káàbìrà ẹ̀wọ̀bí pa tí òun náà ká iṣẹ́ pa ìmà àṣẹ ní dúdú fi díìlì gáà wáàjì iṣẹ́ mẹ́ unu bile ihe nihi unwe alọ na omemele hmm, te eneki libe omemele abụghị dị ihe a unwe alọ na alachitu ọlaba eneki bụ na eji abụ na obele ba ihe adọmọghị maa gị na-enegide ebe a iji ma alọ na ata etola iji ma alọ na ụgha na ma tọ́ọ̀lábà ọmọ abú wọn yóò kí parí àti ibẹ̀bẹ̀ nínú obìnrin tọ́ gẹun lẹ́gùn hapun àgbàdé umusulai àbájọ ilẹ̀ báyí a yìí abútálàhà rá ìrákẹ̀rẹ̀ bá ní sallálàsálàm wọ́n máa nà ń kó ọgbẹ́ nǹkan yàmẹ́ ti tún àkẹ́ bóbulẹ̀ ọ̀nà kàmẹ́ àti ẹ̀ngà mẹ́lẹ́ nìyí ọ̀nùbulẹ̀ ọ̀ngẹ́ dojúkú abichi ịna ihe ahụ ka m adachi kpakpụchaka edoma nkwala ịma nyonye le itumi kacha na kpakpụchaka mebie ije nwekwu nwa isu na chi ye ihe ihe ama isu na chile ebie mm. e, e, to nwoke ụmụ mnege onye gị azụrụ ka teghi gara onye gị achọ mọgara eko mnege to ha ji lefiti nwa agwọ ụdịla iche akwụlichi <laughs> onye amalibere karịtọ ma alala achichi ma anyị na ọma lebe a onwom do ma gị ṅụọ bioma gbuo ụgwọ ata amama mel agwado ma agwụchaka kwụra na maka oyi tọtụdala lahụ enihi amma uh, tọtarji una ha in kuntum sarkin medo raida biya kin tenku meniki fa amma in kana فأما إن كان من المقربين hmm. فروه وريحان وجنات النعيم to in Allah ta'ala ni fa amma in kana min al-muqarrabina ene duki anya ku ba shanki mu de ne yulungunci shanki mu de ne yulungunci Muhammad bin Kabi ni ene duki aku dogba ta kinye ta kuma ba ku ile mi ba chidike ugbo kenye alụ yọ na ma ndoma una ngeche emma takinye kido ya ndoma jena ngeche emma takinye kido engi muhammad bin kab engi kare tudale mai allah tabaraka wa ta'ala israt e ibrahim aya ko gunyo mi bi yani yuthabbitu allah alladhina amanu bil qawli thabiti fil hayati dunya wa fil akhirah yani hi abukuma di imani kwa allah ba ojadu kolo memele nyama lukuma ka kani makika kama yagon ama maka gbadai amako yo ma ukolo ah, memele ka ma aka ilei ma ango yoyo na ma ango kola lelege oya dunyo malu ama ado yoyo lo ile ogele ngoja shima iyo ki ilaba nile shimwa mana to dura ala mayani hii ene ki shene yulu ngishi forawhun wa rayhanun ili miji maashu ngini umite rawhun te umi ye dahure warayhanun arziki angote wa jannatun na'im man yal jannaw nyura umi tay arziki tay al jannaw nyura wa angote alukamali mihuma kujude rohun pa rayhanun ma ka ki rayhanun ge ukude otulali o memele mana bogele le madabi akere bojo ama kotula ali omemele ama kuku omemele ama adabi akere bojo don kuma kawo mune de don asadu humir yenihi farauhun ko yu siga kini enele ya yaku lahu istirahatun aw rahmatun ene ene duki chene merojo ite ya yaku ba unwi pe yimomi un ya neku wa rihanun arziki omemele un ojo anwo si un bi mana ile ku arziki omemele wo ja chi ni wi wa jannatun na'im abu ji aljanna aljanna yau mai mallaka ma do jannatun na'im o ja ngodo ngana وأما إن كان من أصحاب اليمين فكلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتفلية الزحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم ẹnihi wa amma amma ẹni ẹni òmúnẹ̀ in kẹ́nà min ashabil yamin tẹ́nkì múdà bọ́ọ̀ yẹ̀yẹ̀ rúnṣí fasalamun lẹ́ka min ashabil yamin ẹgbà kàlá òṣà náà bà kwà ní súra gidai amúnẹ̀ṣọ́lá mẹ́ta ìkwẹ́rù ashabil mẹ́mẹ́na ekiju sọ ashabul mash'ama eketa ya shi wasabikuna sabikun amoja metale ojo ma pera bakwani iyo gegede iyo la kaujima ya yuko jimi ya ngola kaujima eliku yuko ji ngola kaujima so yeun e kojo ka yoruda umero ana ne kitakide bile kamisabikuna sabikuna re abile tu umi kura nga ma ne kwile mi ko babo yona ma to yani wa amma in kana min ashabil yamin imda amde ne o ye yengishi eno ye yabo yona ya de ngunde bayni fasalamun laka min ashabil yamin ebola kishiwe wekede ami ashabil yamin mm ebola kimudi iwe wedu kede ameno o yeje to mayni ebola kede ba ojú ṣe àkíní ugwa salama kimdi ya nileke ẹni lẹ́kì tó ojú ọ̀nà ni dọ́wà ni salama ntine ne kìí ọmọ o ọmọ àlìjẹ́nà salama o lola dú sí salamun laka ay la ba'sun alayka salamun laka ay anta ilá salamati salamun laka ay tubashshiruhum lil malaikati bidhalika zalika salamun lẹ́ka ay salimun min salima min azabillahi wa sallamat alayhi mala'ikatullahi tɔgɔlan ka malami kojin maana maana maana salamu lɛka ye kojin si ka kini ni lɛba salama ŋa an y'a gba o lɔ la o jɔ na ye y'a nɛnɛ duki salama o jɔ na ni bɛkɛ ne kimi dɔ ma ma salama o sɛ nka minnu y'a ko ka kan mi o yɛlɛ nka la iku o ka kubɔ na n gba maa y'anw kɛ a akini salama ya ojo aya odi surati yasin ojo akini salamun qawlan min rabbir rahim salama un tukola ke akugo ojo akere bo amama amama aljanna yin elugo to ya mi malaiku ha ngbe ma de zi surati zumar ma akini wal malaikatu yadkhuluna alaihim min kulli babin salamun alaikum bima sabartum fa ni'ma ukbadar ma ina malaiku ona gudu idai suratu ra'd idai suratu zumar eli abana leka kamela kwawa ma wa karebuma ona duma la karebuma ma da salama ma na karebuma ma ni salama ga madu ngame ame wala ujili e kulika meni kichi to yile romo iye agbade ma ha ile shi suratu tauba ungenya e suratu yunus ungenya egboko ja kini tahiyatuhum fiha salam wa akhiru da'wahum anil hamdulillahi rabbil alamin ọjọ́ àkíní ugwa sálámà òǹtugwà kàmá àmàrúgbọ́lá máa yìí ní ọyọ́ náà pín sálámà mà nílẹ̀ náà jẹ́ àmàlà ẹ̀kú náà pa mà nílẹ̀ náà jẹ́ àmàmà náà pa mà nílẹ̀ náà jẹ́ tó yà àdìgẹ́ náà ẹgbẹ̀rún dún láàẹ́sìmọ̀ òun nàfi àlẹ́gàn wà látàtí má ilá kílá sálámà sálámà ẹgbọ́ mi gbéra mọ́ àyàkà táwẹ̀ àyàkà ojú ẹgbẹ́ ọ̀là bútabọ̀ ọ̀là báza àlàkìtàlù làbálẹ̀ ẹgbẹ́ àdìgẹ́ náà sálámà فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين ẹni yake a ce àmì mukazibi na ìdá àmà àdọ̀lọ́jọ́ rí mi ẹni kì ṣe òmà ìdá àbọ́ọ̀lìn ìmúdé àmì ẹni ìláyí kí a múdé òmà ìdá ẹwọ̀n àṣùgbogbo ẹni lẹ́ta fọ̀núzùlùn ẹni lẹ́mà

ọgbọ́dún malẹ́ ó kété ma ṣe àmá ma ṣe na pátápátá ẹkú ẹkú ka èdè ìkéjì ẹkú múnà èdè òmúnà azábàgídé òmà ṣẹ̀dàngọ́lámà jahim ṣókà ìhun ṣe ọjọ́ àkíní tafiliyatu jahim bí ma na ya dábà ọ̀nà jahim èyí òǹkún náà jahim àdírẹ̀ inna hadha lahuwa haqqul yaqin Allah tabaraka wa ta'ala nihi ọla egide egwu ma egbo ịba ọlọkpọkwa nchi echiche ọkpọkwa hudan ọkpọkwa egitigwe kedu ache amụdu gị amụ n'enyonyo nwụcha nkwụmadụ ya ka ị na onye gị ele nsi amana ụkedo hmm, n'ụya ji gogo ee eh, ụkedo n'ụya ji gogo ụmụadọ ya ka ị na-eyi kedo na ji gogo ma nwe jugene dukicha papa turu kiri kedo na ji gogo so ọjọ na ejekwu ejekwu ma alija ji gogo isi ịma na-enye mụdụ ụkwụ ọjọ kwa na ejekwu ma alija ji gogo okedo n'ile ba chukedo n'ikedo eche muka ki ingo ni shekagen eni huja kene du prove huja yejugede huja yaya ene ekumado yakini de okedo na jigogo abanle mangi kene du kine amamda echi ne alije bitana mm kene na jigogo oge ma boye kama jalali alhamdulillah to yakini eche de fama ene kema ni yakini ni e akolo gele ke ene kema ni yakini jẹun ẹgbàkú ní ẹyìn agbátàkì ànọkọ yìí ẹgbàkú ní ẹyìn okútàkì ànọkọ yìí ẹgbàkú ní ẹyìn okútàkì ànọkọ yìí wẹ́mí ẹ̀kí ni wẹ́mú gẹ̀tínú kẹ́dọ̀nú yìí ẹ̀kí ni jálẹ̀kù ẹmúdùkọ ọjọ́bá arziki gbogbo ẹgbùn wàgùn ọjọ́ adariziki àwọn ẹgbọ́kọ yáka ni ọmọ yẹn tẹ́kì láha yẹjẹ alahu makaraja ọ̀yàrùsíkú mi haifila ya tẹ́sì tó ṣe ń kẹ́ tó kọ ọjọ́ kẹ̀mí imani dúkọ ọjọ́ kẹ̀niyẹ kí ni tọ́ inṣàláhù tọ́ ọjọ́ adariziki agbókẹ̀ máa mi mọ́ aláàzikini ọmọlẹ̀ wọn jẹ́ àdọ́ akọ́ ṣẹ́gbàkẹ̀ yókún ṣẹ́gbàkẹ̀ yájín ṣẹ́gbàkẹ̀ yájá ṣẹ́gbàkẹ̀ ṣe skúlù ní ṣe mọ́lẹ̀ wọn àríṣìká kó wà ní agba ẹ̀ṣàkà ní nọ́ọ́lá òkèdò náà àjígógó ọlẹ́kọjọ́ àkàkẹ́dà àkùlẹ̀ kí ni ṣẹ́gbà ní nọ́ọ́lá òkèdò náà àjígógó abánilẹ́lẹ́ alákùdó bil asbab kìlọ̀ wọn inú lọ́lọ́wọ́ emin o yá alúpọ̀lá ń gbó àmá yá ìpẹ́tẹ́nì panadol kàkẹ́m kó mi kọjọ́ kí rọ́tí panadol arìsìkì dẹ́gbó àmá ẹ̀tẹ́nù kọ́ṣẹ́ pọ̀fíà kẹ́nayókó ẹka ní ẹwọ́n bá méjì ló ilé kìtí pẹ́kọ yá nwe nẹ́kì ló ṣọ́ gbogbo wọn yá ṣẹ́ kì wọ́n àkọ́ yá ṣẹ́ lè dánwò àmá ń dà ṣe gúnmí òhòhò tẹ́lẹ̀ ṣe àmá ní yọ́lá ama

torí ìgbà kí a dẹ̀ tàzába ẹ̀yà kẹ́dùn náà kí mihi ní kí lé ojúmọ́ mi hàí tó ẹun méjì òun àdàmà dákì abala sí ẹun ẹnu kẹ́dùn náà jì gógó òun ẹni máa nìkọ́ ojú ojú ẹ máa kọ kẹ́kẹrẹ múta múta pé sálàlá àdìsálàmà sàábẹ̀ òun kalẹ̀ un ya ka nibi yana bi a akilu wa atawakkal unga unga do unga unga do rakumi unga ti rakumi unga ti rakumi no turukun ke kun ke mburu nojo yene atluk wa atawakkal unga ti rakumi no tane unga to no tane unga mburu nojo abaya kini eduji unga duji me unta kun ke gburu nojo ege

nga ma gini ama bio na tengo yo o yari o ka bana to itaele kitale ma ma ngo ma bio na te o yari oko masala che agbo ka cho ewa ngbo wo wo ona geti oga ni aba ngbo wo wo ayi masala che yo ngo yari taka bo yuko ya gele kaini ka me made nko na le ni ko le le ati igi ko na aro le le igi wo ma ko na ijita ko na aro la ono ene ene ko na ite ene du do mo mo to du do mo no mo ona mo la ngubi ida bi ola ori ida mo la ngubi ene wo ma na yi ine ne kuma se ka ka hu ti bi do mo ka do ngbo ka de ka go ki ko ikenye ga ka oche nke ma ale ahụ kenegide ọṅụ ahụ toro ke maka ahụ le nke ọ na-eche nchọga ke maka ọyọ kọ na-eche ọyọ abịọ na ọyọ arụ na amaghị nwụ dukwu na-achị ma dị netoro kecha dịkọla ya tọọ meka takọjọ kibe ne nkụ maka dọgba onye m ji agị na-ebe na ọyọ rini e arị enweghị tọọ na iri le ọyọ chita na obetelima tụdala agide ire Allah tabaraka wa ta'ala ukoji sura gidai yani fasabbih bismi rabbikal azim yani we dodo joe udo joe ene lile allah shal azim ngishi ene lile ene gai dodo nfe abe dodo joe fele abajo yi ije na mo na ma dodo jo fele kanibi sallallahu alaihi wasallam akwa kone kona na dodo una na dodo jo fe egba ke doji kane egba do tuju kuku subhana rabbiyal azim ke kai ọjọ́ ẹ̀dù fẹ́dẹ̀mọ̀ subhana rabbi al'azim wa bihamdihi kẹ́kà ẹ̀ ọdọ̀ ọjọ́ ẹ̀dù fẹ́dẹ̀mọ̀ subuhun kudusun rabbul mala'ikati war ruh ọdọ̀ ọjọ́ ẹ̀dù fẹ́dẹ̀mọ̀ subhanaka allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jaduka take gbi fatiha igbado kenya cho du'a ul istiftah de enya wa baba odage yuru take gbi fatiha e sha du'a kide ọdọ̀ ọjọ́ ẹ̀dù ya shigo ka nabi sallallahu alaihi wasallam ayi hadisi abu huraira ya ga kidihi ina mukola mi jika domo kalimatani khafifatani ala lisani thaqilatani fil mizani habibatani ila arrahmani سبحان الله وبحمده سبحان الله العظيم النبي صلى الله عليه وسلم hadisi gida ibo kuma gba shi nana bukari ki muslim bi ibo kuma gba anabi sallallahu alaihi wasallam aka kini ina mu kola miji ka domo kola miji leleba ege ibo ge tukul muslim pe ki ka kane eli hadisi gida eni ina mu kola miji ka domo kola miji le khafifatan ma ma de fili fili ala kalu aka ino kadu ọkwa kwa ichi yudun hmm igbiti ngalo ha ha emru kame tọ̀tàkìlẹ̀tàní filimizani iye ìyàmú kọlagireba máa jẹ́ wọ́n bó nẹ anyáwó yọjọ́ na kọlẹ̀yìn ẹ̀tàkẹ́gà kí wó yìí tẹ̀bẹ̀ nẹ́ẹ̀lẹ̀ àmúkọlagirẹ̀ ẹ̀yọ méjì máa jẹ́ wọ́n bó nẹ awó yọjọ́ na habibatani ilẹ̀ rahmani àmúkọlá iye yìí máa sàmẹ́wọ́n ní ojúmọ̀ àti ọgbọ́jọ́ aláhu rahmani aláhu àwọn ẹ̀yẹ àmúkọlagirẹ̀ gbìtìgbìtìgbìtìgbìtìgbìtì pàmùkọlá subhanallahi wa bihamdihi subhanallahi alazim kitakwa mi akidemi gile de subhanallahi wa bihamdihi subhanallahi alazim eh onu onu onu ya ti gbeku na chi ani bi daluka onu ko masin elite hisnu muslim to ma di hadisi wa elite sharhi sharhi bayani subhanallahi wa bihamdihi yake subhanallahi alazim mamayun bayana ni bi shashi onu ba dile ojo do ko yo won anibi sallallahu alaihi wasallam isha da ba ta yace onuba dele ojodu ko yonwa oji ile amazkara nibi ke yace ba oji ile dili dili oji ile isha se fullahi aka yani he omi o sha sha se fullahi onuba dele ojodu hm onuba dele ojodu so awam da gbe baba kini egba ka se to dugu ka se to odubu odubu meje odubu mejo abẹ́kọ́ odúgbogbo mẹ́tẹ̀ wá tákẹ̀dí wà tábàkìtì eh, khairul umuri awsatuha eh khairul a'mal adwamuha eh maini hi ukolo ọjọ́ kinyo tile pa kushaka ne wonyu gwaji tile wa inqalla ida gba kise nya chaki ne ngini qur'an bo mete gwaji tongi ni po wane emdu gwa kwa ni jeme o shi me yedara bi qur'an dan sele mado ibada

ihe ka ina na aka ite ete alime ihe ka na aka ali to ji ngbo ka ka ni sallallahu alaihi wasallam sale kadire to ihe ki aye nga ne unjali ki anya gbalu kanana bekidi lide ini oduru uwe m da ni gị nwa nwa lee eke nwa tọgị na lelu ka echi odubu maa akụlevie ni ama na egwonye alụ agwonye alụ sahabi anibi sallallahu alaihi wasallam aka kwani sallallahu alaihi wasallam ya ya ya ma ya ma ya kola anibi mi ndua un aji lo kwani bi no eji lo echa ke eji lo yi che de biti kwani bi no eji lo ka ga de cha ke ni eji lo oji hirsu ala alkhair ya ngi ju ki te ngi nyu tabali ya ngi ju da ma mi kama de ama de kwa kucha ka domo ma ngi je ngi nyu ichi tabali kudala anibi cha ka bi kun lo ba ma ti ni ma bi kun to wala ma anibi amal ki de wọn níbi sọ́lá sọ́lá máa kára kí kùránì bùrọ̀táhùn yé mú nùgbẹ́ bùrọ̀ náà òun ní kí gbá tààlẹ̀ lè bùrọ̀táhùn yé yìí òun ní kí gbá tààlẹ̀ lè oyé bùhánẹ̀ bùhánẹ̀ bùhánẹ̀ bùhánẹ̀ lẹ́bà táka níbi dì kùránì wọn ọjọ́ mẹ́ta yìí táàmà tọ́ọ̀nà àfi ní ìníkìsì kùránì wọn ẹ̀ka ọjọ́ mẹ́ta yìí èyí ló wúṣe abudu kaluaya maini maini emi qurani ke mudu gba ogo meta mudu gba yin gba kucha kaba maini we na biriju qurani len e na biriju qurani len indi chenge na biriju alijo gaskiya ba to den beki riwaya ya hadisi gidenge ya lebo iyilu ugu yingini iyilu ugu ona iyilu ugu otona e qurani koji elengine e, da ngosha no mune to yikinyo tile kwa kucha kaba no

ogele ya adebe igwe lala ịma kụbụ ya nawadan ịma akikile anwụla ana ana wigidan ule bụ kenike rule tukwubi ọmme ti isi ni kichi agba nyenike ọnụ liyen kenukwu mi igwe na ya mamiji na alụba na ma imeru agwa alali gamata gini ka ihe magego wee chie wee bịa maka wee nụkwa itule ama abụle ya agba yoyi na ọgbọ yoye enwukwụ dabalụ ji nwere ike ji to aban lengi de abi gboko na ni gese gen iti ni duma matubi eni kai unge mama ba kimu dubo ka ni bika kun le ka do yele mun le ka de ba e ma yo mun tuni a ya bo ngbo yo ya oni ki won se wala ban lege dal oji imani wan oji ile adu anabi sallallahu alaihi wasallam kwa oji la adu te yi ile guwa beta dun ile guwa bi dun ne ha nwe ayo yi ku ke bunchi ina mal adu ha

awa lam yaru ne duku awa lam yarau ena bi ena bi yu me diji kafi to yeju kafi lele ena lewu kala lama kullaka dubo gwa to ga da ngalu iji ligda ba ogo ma ki ilika nyu peru un kafi je kafi le mun na gwa ki dilika idil meta le yo mun yi ma ni to be ko halele to ni ki ene ira ati dira le eli ka bi dilme ta yo me gweta igi duwe kechi eya ka mugba ke nu nganya ere kama wane ku ngachi echi pakucha ka ya o chema ya modu tiyo ele ki chema echen ke gbalu kaba na me lelu chema ichi mire e gbalu ka gbalu ka gbalu ka gbalu ka gbalu ka ya ka yi yire ya ka nyu yi o ni duwe ya aduashi ojo kero mewe kwa zire kero mewe kwa ojo kebu he maya kaafi udugu kaafi dilimeta yome kweta ko hiye kan yoyi to yo kilo aji momi to dale awon tasbih kana do yo fe e gbadu ena ki tasbih amma azkaru kan nabi sallallahu alaihi wasallam ko wachi nana ya e, subhanallah walhamdulillah walla ilaha illallah wallahu akbar domo kuna na ce gbadu la hawla wala quwwata illa billah domo kuna na ce ìdí àmà azkar lẹ́lẹ́ ṣọgbọ́n ní subhanallah bí hamdi subhanallah lazimi ìdí àmà azkar kan níbi kọ́wa onígungun kur'an onígungun kí ní kí ní agbá ẹgbàdo bá ìdí àmì azkar kan níbi sallallahu alaihi wasallam kọ́wa to e tam azkaru yi pakucha ka no jani kana kini afdal zikri la ilaha illa allah dala urudu la ilaha illa allah oroka la ilaha illa allah an la ilaha illa allah dama ne kene kuma ka kini ogu kinu kwasu le pakucha ka ci panadol to hmm. dala re tini wo panadol e u tini wo panadol ojiche na-ewe panadolu ere mmiri mara atụgbakwu ma taa ehi panadolu yeri amado atini aju e panadolu eligo to emisiru do moleme so obodun lele yedu na nenyin emu kwali yun leta ke dashi pa suna nebe ye ka dashi pa suna nebe so yi sura ko yi sura ngadede insha Allah min ngado ka to alikadi eh ona takadu kwani uji suratul hadid subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk صلوا على نبي الكريم اغبا اجوا نبي بنين انا يا بني الحمد لله Yeah. Hello? Hello?